بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم إن يوم ياوى إن Islam ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa látọjọ́ pípẹ́ nípa tafsir Quran tá à ń ṣe lédè faransé yìí tá à ń sì ń sọmaráìzì rẹ̀ akẹ́mú díẹ̀ rẹ̀ sọ fúnra wa lédè abínibíni tafsir wa tó ní ohun tó dá lé lórí lákọ̀ọ́kọ́ náà tó ń fi rán wa létí pé aya Quran ọlọ́run ní kò sẹ́ni tó lè tó aya Quran tí ì bá ṣe ọlọ́run ọba rẹ̀ òun ọlọ́run ọba ló ń sọ àwọn aya òun kalẹ̀ àwọn aya mi ń bá ti gbọ́ ó ti kò ní ìdí àtẹ̀tọ́ wádìí kankan omi ń bẹ téèyàn ronú sí ẹrẹ tí ayé gba tí Islam darí àgbáyé tó jẹ́ pé àwọn ọmọ ìjìnlẹ̀ àwọn mùsùlùmí ni wọ́n kọ́ dálẹ̀ gbogbo ìwé mathematics tábàlì jẹ̀bù àwọn ìjọ̀gbọ́n nurse Islam astronomy náà àwọn medicine bàtọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ sí àwọn mùsùlùmí ni Islam sílẹ̀kùn ijtihadilẹ̀ àmọ́ tafsir Quran wọ́n tilẹ̀kùn ijtihadi àwọn Mu'tazili tí wọ́n ní ká máa gbàyànjú nípa àti fi ẹ̀sìn Islam lọ síwájú wọ́n lọ ṣe mistake ńlá kan wọ́n ti ń yé wa pé a gbọ́dọ̀ mú Kúránì gẹ́gẹ́ bí ìwé tó jẹ́ pátọ́dọ̀ Ọlọ́run ni a gbọ́dọ̀ mú gẹ́gẹ́ bí ìwé tó jẹ́ pé ó wáyé látọ̀dọ̀ ànẹ́bì ni èyí tó jẹ́ pé ó sì tọ́ lè mọ́ ọ lọ lásìkò kẹta lè yípo gẹ́gẹ́ báwọn kan ti ń ṣèwé wọn lónìí ó wá gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run tó ní fọwọ́lù lilazina yaktubuna alkitaba ọlọ́run ṣépè fáwọn tó ń kọ tírà yìí pé àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá èyí ń fi hàn wáyé pé ayé ìgbani ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọlágbára ọlá Imam Ghazali ó ní wọn tilẹ̀kùn iṣẹ́ àdíngbani ni kọjá yìí pé ká máa tẹ̀lé àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin tá a mọ̀ dáadáa ní onímọ̀ oníyànjú ìmáàmù Abu Hanifa Malik Shafi àti imam Ambali àmọ́ síbẹ̀síbẹ̀ lẹ́yìn ayé wọn àwọn tí wọ́n ń mú àwa làwa ń ṣe àǹbàlì àwa làwa ń ṣe màálìkì ìṣòro míì náà tó ṣẹlẹ̀ tọ́tọ́ bá ìsìláàmù kí ni ìṣòro tó ṣẹlẹ̀ ayé àkọ́ni náà ni ó kọjá jèjì bí ọlọ́run sọ pé wàmí náà ń lẹ ilẹ̀ bàtà ajáde bíi iná fílàtàlákà àṣà àyìnyàmọ̀ àṣà kẹ màkọ́ ọmọ àwọn kẹpẹ àwọn láwọn ọmọlẹ́yìn àǹbálí wọn ní ọlọ́run gba lẹ́bi jókòó lè rárá ṣe rẹ̀ àwọn ànàfi àwọn ní kò rí bẹ́ẹ̀ ọlọ́run yóò fàyà yóò fà nẹ́bi ní ààyè ìsìpẹ́ ní níjọ́ ni àyà yìí ó mú èdè yèdè wá àwọn kẹ wọn fi yé wa àwọn tí wọ́n ní àwọn tó kọ́ tu bẹ́ẹ̀ nìyí mistake ńlá ni wọ́n ń ṣe wọ́n fẹ́ tì wá lọ bí ohun tó ń ṣẹlẹ̀ ní àwọn ohun tó ti ń ṣẹlẹ̀ ṣáájú nínú ẹ̀sìn ideology anthropomorphist àwọn tó yẹ pé wọ́n máa fẹ́ mú nǹkan ẹ̀mí ìkùmọ́ lọ́hùn èyí tó fi wáyé tó fi di pé lẹ́yìn òní àwọn ẹlẹ́sìn wa kejì wọn lánàá bí isa ọlọ́hun ni ìdáyè tó ti ń ṣẹlẹ̀ anthropomorphism àríyàn àwọn ìdí àtìgbà kẹni àmúkẹ islam ti fi yé wa pé àníṣe ọlọ́hun a lè fi ṣàpèjúwe èèyàn àwọn èèyàn ọlọ́hun dá wa ní íméèjì àwọn èèyàn ní kọ̀dá wa ní íméèjì rẹ̀ tá a bá ń sọ pọ́mọ ọlọ́run ni wá à ń kẹ́ ń sọ d'une façon métaphorique téèyàn máa ń ṣe tọ́lọ́run fẹ́ pé lọ́mọ lọ àmọ́ ọlọ́run kò bímọ ọlọ́run yìí sì sẹ́ni tí a lè rí. àyà kúránì wa tọ́jú òní ìta wa tú ọlọ́run bí àwọn mùnáfi àwọn gèfèrí ọjọ́ mélòó lẹ lò nílẹ̀ wọ́n ń tẹ̀ ẹ́ rò pé àwọn lọ́jọ́ kan àbí kò tó bẹ́ẹ̀ ni ọlọ́run wá ń fi yé wọn pé eré ilẹ̀ tẹ́ wáyé yìí o tí wọ́n bá sọ fún yín nígbà tẹ́ ẹ lò wọ́n ní kò tiẹ̀ tó nkankan ẹ̀rẹ́tì ń tó ṣẹlẹ̀ láyé àwọn asábìlì caf àwọn tó jẹ́ pé ńgbà wọn kúrò nílùú tí wọ́n lọ sùn lábẹ́ kòtò yẹn wọ́n sì sùn fún ọgọ́rùn-ún mẹ́ta ọdún àtijọ́ mẹ́sàn-án ńgbà wọn bí wọn ní ńdómẹ́ńlẹ̀ wọn ní alòmínà wọn ní ọjọ́ kan ní méjì bẹ́ẹ̀ ni torí pé ọjọ́ kan lọ́dọ̀ ọlọ́run ọba ìgbà ọdún ni lérí láàyè donc ọlọ́run wa lọ́nà tafsiri yìí ó tó fi yé wa pé ihun tí ọlọ́run fi ṣe àwa ẹ̀dá Adam ẹ̀dá tọ́lọ́run dá wa ni pé ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun òun ọ̀dọ́ wájú pé ká sin lọ́run lọ gbogbo yòókù fún ara wa ni ìdí èyí àyà yẹn fi lọ wípé àwọn ẹlòmíín síbẹ̀síbẹ̀ wọ́n tó wà ń sin kẹ̀mí láì ní hújà kẹ́ẹ̀ ẹlòmíì ń sin èèyàn ẹ̀dẹ́ èèyàn gẹ́gẹ́ bí àwọn èèyàn mi wọ́n ń sin àwọn òjíṣẹ́ ọlọ́run ẹlòmíì ń sin òun ẹlòmíì ń sin òṣùpá gbogbo kínní yìí ọlọ́run ọba ní kìí ṣe ìlànà ẹ̀sìn Islam torí pé gbogbo ẹnikẹ́ni tó bá sin kẹ́mi tó bá dan kẹ́mi kọ́ mọ́ ọlọ́run àwọn tó ń yẹ wọn ò ní rí ọnu ọlọ́run o sọ àyẹn wá parí pẹ̀lú àdúrà gẹ́gẹ́ bọ́lọ́run ṣe sọ fún ànábì náà verse sixty ipe ká tọrọ lọ́dọ̀ ọlọ́run kó ṣàfihàn kó tọ́ wa sọ́nà rẹ̀ ìdí èyí suratul muminun ọparí lónìí àwa conclude a summarize rẹ̀ ipe sura yìí láyé tí ìyẹn wáyé lásìkò anabi wa muhammad ayé yẹn gẹ́ẹ́ umar gba islam ọ̀rọ̀ umar ẹ̀mọ́wé yẹn tó jẹ́ nípa tó kó kó tó gba islam wọ́n wá ń sọ pé ìyẹn tó sẹ̀yìn anabi tó dé tí ń pé wọ́n gba ẹ̀sìn ni iná súrà yìí ọlọ́run fi yé wa yìí pé ẹni tí máa ń ronú yóò rí i pé Quran ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run bẹ̀rẹ̀ rẹ̀ ọ sọ̀rọ̀ bóun ti ṣe ẹ̀dá lónìí yìí àwọn dókítọ̀ wọn ò lè jiyàn ẹ̀dá gẹ́gẹ́ bọ́lọ́run ṣe ṣe ọlọ́run sì ti mẹ́nu bá látọ̀dọ̀ yìí àlẹ́bí sì ní ká jókòó ká dúró sí ìtàwídọ̀ ọlọ́run ọba nínú súrà ọlọ́run sọ̀rọ̀ àwọn ànẹ́bí tó ṣáájú ànẹ́bí wa Muhammad ọlọ́run sì fi yé wa yìí pé ń tọ́lọ́run fẹ́ lò fún wa náà ni pé ọlọ́run ọ̀dẹ́sí méjì o ọ̀kan náà ni gbogbo ẹ̀sìn tí ọlọ́run gbé kalẹ̀ fún àwọn òjíṣẹ́ yẹn ọlọ́run tó wá ń gbé wá o oníkàwọ́ gbogbo bọ́lọ́run ṣe ṣe sámà méjèèje ìyàtọ̀ láti sámà kan sí sámà kan ọjọ́ téèyàn ó fi débẹ̀ ọgọ́rùn mọ́rùn gba ọdún ní téèyàn bá fẹ́ lè débẹ̀ gbogbo àwọn òjọ̀gbọ́n lónìí wọ́n kẹ̀mọ́ ni kò sẹ́ni ó lè dé sámà kan sí sámà kejì ọlọ́run wá parí àyà rẹ̀ ó ní ẹ̀san rere ń bẹ fún gbogbo àwọn tó bá gba ọlọ́run ọba gbọ́ níjọ́ gbèǹde alkiom káwa máa ṣe àdúrà kọ́lọ́run kọ́ àkọ́ wa ibi tí tafsir wa tó ní iná ọdún nínú àwa tí a bá pé tafsir wa wù wá ká ti wá lábọ̀ ní ká dákun ká rí i pé àwọn àṣìṣe torí pé ẹ̀dá ò lè mọ̀ sí àfọlọ́run ibi tí tafsir wa dúró nínú aza assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.